tọ́ ọmọ ìyá mi tó bá ń gbọ́ lórílẹ̀ ó ti di gòbe o wọ́n tún ti ń jí wa gbé báyìí ó ti di wèrè ní Ṣakí o láàárọ̀ yìí mo ní kí ni nǹkan ti àwọn ajínigbé agbésùnmọ̀ wọ́n ti ya wọ Ṣakí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàwọn èèyàn o ní èyí sixteen of November twenty twenty four ní èyí tí mo ń bá ẹ sọ̀rọ̀ yìí náà ló o ó yẹ ìṣẹ̀lẹ̀ yìí ní yàjò yàjò yàjò ní kíákíá ní sáré mo wá fún yín o wọ́n ti ya àwọn aṣákí wọ́n ti ń bọ́ńdù àwọn aṣákí o àbáwọn àwọn aṣákí náà pa wò ní tẹ pọ́ọ̀sì ọ̀pọ̀ náà ti fi wèrè pọ́ọ̀tì ẹ o ó ti di gòdè o àwọn aṣákí náà ti ya lọ sí ààfin ọba wọ́n ti ya lọ sílẹ̀ àwọn olóyè àwọn obìnrin ti já ewé dání wọ́n ní kódà àwọn tí wọ́n ti dìgbẹ́ lára àwọn ọkọ àwọn olóko wọn ò ṣiṣẹ́ mọ́ ìsánú wà orí ẹ̀rù ń ba oníkálukú oníkálukú ti bọ́ sára ó ti di wèrè ní Ṣakí báyìí nìkan àwọn aráàlú làwọn ò sùn lẹ́kùn mọ́ wọ́n ní gáràjì rẹ̀ lórí ìlọ́ ń sùn gbogbo ìlú ti dáwó àwọn èèyàn ti ń ta àwọn èèyàn ń talé wọ́n ń ta ọ̀nà wọ́n ń wọ̀ lùwà wọ́n ń jí àwọn èèyàn gbé ní Ṣakí ẹni tí wọ́n gbé láàsì nísìn wọ́n náà rìlíìsẹ̀ lálẹ́ àná wọ́n wá tún wá notify wọn pé ẹ ẹ̀ tí ì rí nǹkan kan wọ́n ẹ̀ tí ì rí nǹkan kan wọ́n láwọn ń bọ̀ wá kó àwọn ẹlòmíín eléyìí ló ba àwọn aráàṣà fídíò wa bíbí yìí o èní ló ṣẹlẹ̀ bóyá ṣẹlẹ̀ mo mú wá fún yín èyí nílò eléyìí ló ba àwọn aráàṣà kílẹ̀rù everybody fi tú wọ́n fi tú síta gbogbo ilé àwọn olóyè wọn náà já ewé lọ ẹ dákun for how long do we continue like this àbí Ṣakí yìí kọ́ kábíyèsí ọ̀kẹ́rẹ́ Ṣakí o kábíyèsí o èmi ò rọ́bà fíìn tó ráwọ́ bá fi lọ́ba máa ń pa mo súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sí ọba níwọ̀n ẹgbẹ̀fà ṣé kì í ṣe pé ọ̀kẹ́rẹ́ ṣákí kì í ṣèlú ṣákí ni wọ́n ti fi fúlàní jẹ́ ń jọ̀wọ́ ṣé ẹlùfẹ́ náà fi jà bí bùràtàì wọ́n fi kan nínú wọn jẹ oyè lásìkò tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó wà lọ́wọ́ Buhari lásìkò tí Buhari fìtínà wa tí Buhari fòró wa tó ló kúbi tá a fẹ́ gbà àsìkò yìí kẹ́lẹ́ fi bùràtà ìjẹ jagun mólú àbí jagun kílẹ̀ fi jẹ ní Ṣakí ara tá à ń sọ fẹ́yìn bàbá ìwà ẹ̀yìn bàbá wa yìí nì tọmọdé ò bá bá ìtàn ó máa bá àrọ́bá àrọ́bá ni bàbá ìtàn gbogbo tẹ́ ń ṣe fún wa pé ó ń wà lákọsílẹ̀ bí wọ́n ṣe gádà báìbù jọ nìyí o bí wọ́n ṣe gádà kùránì jọ lélẹ́yìí o ohun tó ní kálukú ń ṣe wọ́n ń kọ́ sínú ìwé ìtàn ṣe ti rí nísìn ká lè máa pè nísìn àwọn wo lè máa pè tó máa rescue àwọn ará Ṣakí nísìn àwọn èèyàn wá ní àwọn tí gbogbo everybody ti wá ń ta ilé wọ́n gbé ilé ilẹ̀ for sale wọ́n ń ta ilé wọ́n ń ta ilẹ̀ adẹ̀ ń sọ fún ẹ̀yin amùsùà tẹ̀gọ̀ bóyá ọ̀rọ̀ ẹ̀sìn ni alọ́rọ̀ ẹ̀sìn kọ́ ethnic lesson lélẹ́yìn láti reduce ọmọ Yorùbá ni à ń pariwo fún yín ṣùgbọ́n ẹ̀ gbà torí pé etí yín ti di èyí tó ń ṣiṣẹ́ nínú etí yín wọ́n ti yọ kúò wọ́n ti fi ẹ̀sìn kó ọpọlọ yín kúò a má wàá ṣe bẹ́ẹ̀ lásìkò tá à ń pa pé Yorùbá nation la fẹ́ tí Buhari tó là wálé tó ní Sunday Igboho àfi kóun mú pa sáàmù ìgbà fi Buratai ìjòyè ní Ṣakí o bóyá kẹrin wọ́n jẹ́ kẹ́ pé Buratai nísìn kó wá rest because jagun mọ́lú àbí jagun àbí jagun ṣe kinní kan àbí jagun whatever kó lè fi bùkátà ìjẹ nígbà yẹn bóyá kẹ ẹ ránṣẹ́ sí i nísìnyí àbẹ́lú ìfàyè tiẹ̀ lẹ́bi joyè ni mi ò tiẹ̀ rántí màá máa mú fídíò yẹn wá tẹ́ fi joyè lásìkò táwọn ọmọ yìí wà lọ́wọ́ Buhari tí Buhari ń fòwò wa tó ti bọ́dà wa tó láàánú ríbi kankan lọ tó ṣí bọ́dà ilẹ̀ haúsá kalẹ̀ tí mi fẹ́ fọ́ ojú anybody kí Tinubu tó wá dé kó tó bá wa háàdì mọ́ báwo ni ọ̀tá àwọn ọmọ yín ṣe gbọdọ̀ jẹ́ ọ̀rẹ́ yín that thing keep on bothering me ọ̀tá tó jẹ́ ọ̀tá tó jẹ́ ọ̀tá fún àwọn ọmọ tiyín how come tó wá jẹ́ ọ̀rẹ́ tiyín how come tó jẹ́ pé ìyẹn lẹ́ ń fún lẹ́ ń fún lóyè kábíyèsí we still have lot of videos nígbà tí gbogbo ẹ̀ ń le tó ń gbóná han han han han tọmọ Yorùbá tá àwọn ibi tá a máa sá gbà ṣebí táàmì yẹn lẹ́yìn invite àwọn àbọ̀kẹ́rẹ́ Ṣakí tó wà ń bẹ̀ ń gbà yẹn kọ́ lélẹ́yìn ni Am I dreaming? ṣé kìí ṣọ̀kẹ́ ṣakí tó ń bẹ̀rẹ̀ tẹ̀lé lè tẹ̀kọ́ àwọn Fúlàní wá sáàfin akuri mẹ́mbà níjọ́ náà mò ń bọ̀ láti ibi iṣẹ́ ni mò ń wo mò ń wo mò ń wo fídíò yẹn nínú nínú ní ojú títì báyìí ni mo ti ń wò mo dẹ̀ mo dẹ̀ mísì bọ́s mo dẹ̀ mísì bí mo fẹ́ lọ wọ train mo dẹ̀ omi lé sí mi lójú ororo báyìí ní even though I am not from Ṣakí ṣùgbọ́n tó pé ilẹ̀ yorùbá ni ojú mi báyìí ó lé fún ó lé òòrò báyìí fún omi ni omi lé sí mi lójú burúkú burúkú ibi báyìí báwo lẹ́yìn bàbá yìí ṣe ń ṣe báyìí báwo ni ọ̀tá tiwa ṣe máa jẹ́ ọ̀rẹ́ yín táwọn yẹn lẹ káwọn fúlàní wá sáàfin yín owó wo lẹ ń pa fún wa ń gbà yẹn sà no kí lẹ́yìn tíra láti sọ fún wa ń gbà yẹn sà kí lẹ́yìn insinuate fún wa nígbà yẹn tẹ̀kọ́ àwọn fúlàní sáàfin yín tí wọ́n dá wọ́n sọ pé bí àwọn làwọn fẹ́ fi sọ̀rọ̀ gbogbo wa la wò ó ó wà lórí íńtánẹ́ẹ̀tì internet never forget wọ́n dé di àwọn làwọn fẹ́ fi sọ̀rọ̀ èdè wọn náà fi sọ̀rọ̀ láàfin yín gbà níjọ́ náà ẹ wá translator fún wọn ni wọ́n ń dá bí ẹdun wọ́n ń rọ̀ bí òwe bí a kà sọ pé ẹ̀ ń rejoice nínú iniquity wa nígbà tí wọ́n ń fòrò wa bí a kà sọ pé gbà ẹ̀ kan ṣe. A máa play fídíò yín fáwọn èèyàn. A máa play Ṣakí. Báwọn aráàlú ṣe wá bá yín. Kábíyèsí ti wá fò, wọ́n ti fòfin kalẹ̀ ń sìn. Wọ́n ní gbogbo olóyè tó máa tún jíyàn gbé ládùúgbò ẹ̀. <laughs> Wọ́n náà máa gbalẹ̀ kẹ̀ lọ́rùn ẹ̀. Please, can the olóyè, the balance, can they protect àwọn ará àdúgbò? Ṣé wọ́n ní what it takes? àti àti rọ́bà tán ti pa o nílẹ̀ Yorùbá o ẹ wo ẹ jẹ́ ká play ẹ̀ fún yín ká tó wá play ẹ̀ fídíò méjì ni máa play fún yín <sighs> ẹ fẹ́ gbọ́ wọ́n ní Lásà Fífà tún ti wọ Ṣakí àná ni kábíyèsí tẹ̀ ṣe àdírẹ́sì mo ní mo fẹ́ gbé <laughs> mo fẹ́ gbé yẹn wá fún yín tẹ́lẹ̀ lánàá tí kábíyèsí ṣe àdírẹ́sì pé Lásà wọ Ṣakí o káwọn èèyàn fún òkú káwọn èèyàn mọ èkúté o wọ́n má jẹ ẹnu èkúté o ẹnu èkúté ló ń fa lásà fífa o. ókè nísìn tàbá fún èkúté ní sọ́ọ̀lẹ̀ lásán jùlẹ̀ lásán jẹ torí lásà fífa. kí ló máa fáwọn àgbésùnmọ̀mí tó ń wọlé jí wọn gbé. Ah. Chai. bá mi share fídíò yìí kí gbogbo èèyàn rí wípé àwa tá a jẹ́ tá à ń pariwo Yorùbá nation inú mi dùn wípé a wà láyé lénìí a lẹ́nu ọ̀rọ̀ a lè sọ pé tá à ń sọ fún yín ni. Yeah ìtẹ́bẹ́yẹ̀ ní nọ́mbà olóyè Sunday Igboho ló bá yàgàbá yín pé olóyè Sunday Igboho ẹni pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń wo mi ṣé ká pé Sunday Igboho because no security ńlẹ̀ Yorùbá lè nì ẹ̀mí ẹ̀ ṣì ni most of most people ṣì fi mí tí wọ́n pọ́pọ́ lóye ìwọ ṣáké nísìn wọ́n á tún ya dànù wọ́n á tún ya lọ sílùú ibòmíì ẹ wo wọ́n ròyìn ẹni wọ́n gùn tapá o wọ́n yẹ pé àwọn bòòrò ṣe gba ṣáké mọ́ wọn lọ wọ́n ròyìn àwọn bòòrò ti ní bẹ́ẹ̀sì àtàwọn fúlàní níbẹ̀ mi kúrú kọ́ ni mo sọ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ ìlú o kọ́ ni mo sọ̀rọ̀ jẹ́ àlọ́ ká lọ sínú comment section mo máa retí yín comment section. Mm. Yorùbáwùyí lórúkọ tèmi o. Yorùbáwùyí ni mò ń jẹ́ o. Ẹ̀yin bàbá yìí ẹ ṣe ayé rere o. Ẹ ṣé o. Ẹ ṣe ayé báyìí, ẹ ṣe dáadáa. Ẹ ṣe ayé dáadáa. Ẹ ṣe ayé rere. Ìrọ̀rùn lẹ bá nígbà tẹ wáyé o. Ìrọ̀rùn lẹ bá nígbà tẹ dáyé ẹ̀yin bàbá wa ńlẹ̀ yorùbá ìrọ̀rùn lẹ bá nígbà tẹ́ ẹ dáyé o ìrọ̀rùn lẹ bá nígbà tẹ́ ẹ dáyé ẹ̀dákun ẹ mọ́ sáyé bẹ́ẹ̀ ò tí ì báyé ìrọ̀rùn lẹ bá nígbà tẹ́ ẹ dáyé ẹ mọ́ mọ́ sáyé bẹ́ẹ̀ ò tí ì báyé o ìrọ̀rùn lẹ bá nígbà tẹ́ ẹ dáyé já pè é fún yín ẹ wo àwọn aráàlú hmm, já lọ. problem you no dey finish ẹ̀yin ará Ṣakí ẹ̀yin tẹ̀ ń wo bá wa share fídíò yìí kó kàn wá ará Ṣakí kẹ́ wá bá wa béèrè lọ́wọ́ pé ṣé wọ́n fẹ́ Yorùbá nation sàbí wọn ò fẹ́ Yorùbá nation ṣé ká dá dúró kó lórí ibú kan yé wa jí wa gbé àbí ká má dá dúró mi ò mọ̀ o agbọ́rọ̀ lẹ́nu ẹ sọ̀rọ̀ ẹ̀yin ará Ṣakí o láti bí oṣù mẹ́ta lè lọlé lọ́sùn ẹ̀ṣáájú wa o ẹsẹ̀ títí lásùn láti bí oṣù mẹ́ta o ṣáájú wa o a lè lọlé lọ́sùn mẹ́ta ṣáájú o. ariwo ẹgbà wá o ni àwọn olùgbé àdúgbò òkè poli fi bọnu ní òní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún yìí àwọn obìnrin àdúgbò náà fi gbé ta lọ sí ọ̀dọ̀ olóyè apẹ̀kì bági ààfin ọ̀kẹ̀rẹ̀ títí dé ọ̀dọ̀ baba samson ojú awo ní ọ̀gẹ́ àti àgọ́ ọlọ́pàá ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí àwọn ajínigbé ti gbé ènìyàn mẹ́ta láàrin oṣù márùn-ún ní àdúgbò wọn wọ́n gbé ẹni àkọ́kọ́ ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún yìí wọ́n gbé ẹnì kejì ní ọgbọ̀n ọjọ́ oṣù kẹjọ tí ẹnì kẹta tí wọ́n gbé ní ọjọ́ kọkànlá oṣù kọkànlá pẹ̀lú owó mílíọ̀nù òye ibiye fún ìtúsílẹ̀ wọ́n tún ṣàlàyé pé àwọn kò lè gbé ilé mọ́ inúfo àyàfo làwọn wà kí ìlú síjú àánú wo àwọn. láti òkè poli láti wá wọ́n ń gbé wa ni láti bí oṣù mẹ́fà sẹ́yìn láti bí oṣù mẹ́fà sẹ́yìn ni wọ́n ti ń gbé wa wọ́n gbé ní kínní ni wọ́n kọ́kọ́ gbá ènìyàn àkọ́kọ́ wọ́n fi ilẹ̀ wọ́n gbowó ní millions of naira kí èso owó kékeré lẹ́yìn oṣù méjì wọ́n tún padà wọ́n tún wá gbẹ́ni kejì lẹ́yìn oṣù méjì wọ́n tún ti padà wá gbẹ́ni kẹta tí wọ́n ṣe fi kalẹ̀ ní alẹ́ àná láti jẹfà ni wọ́n ti gbé tí wọ́n ṣe fi kalẹ̀ ní alẹ́ àná àwọn tí wọ́n ń gbé ilé tí wọ́n ń gbé wọn wọn ò ní owó lọ́wọ́ wọ́n ń ta ilé wọ́n ń ta ọkọ̀ wọ́n ń ta gbogbo dúkìá wọn ni fọ̀sẹ́ ní ti bẹ àwọn èèyàn tí wọ́n nílé tí wọ́n tọ́ lọ́hùn bò wọ́n láṣẹ níwọ̀nba tí wọ́n ní tí wọ́n fi kọ́ ilé tí wọ́n kó lọ ilé wọ́n ti kó jáde kúrò nílé lọ gba ilé níta látàrí pé kí ni kò sí ìfọ̀kànbalẹ̀ inú ilé kò tí aago márùn mẹ́fà bá ti ń lù báyìí gbogbo wa láti káyà sókè ìpè tó nígbà wọn làwọn tí wọn ti wá tálámọ tó gbọ́ ibo ló tún fẹ́ ṣẹlẹ̀ sí èyí tí wọ́n wá gbé yìí wọ́n tún wá ń jẹ́ kó yé wa pé àwọn tún padà bọ̀ wá o àwọn tún padà bọ̀ wá o kọ̀kálá àmọ̀ tí wọ́n fẹ́ gbé kí bàbá ó dákun kí wọ́n gbà wá iná la fi wá wọn wá kí bàbá dákun kí wọ́n gbà wá kí wọ́n dákun kí wọ́n wá sí i kí wọ́n bá wọn wọ̀ jíṣẹ́ kí wọ́n dákun iná la fi wá ẹ dákun lórí ọlọ́run ẹ dákun lórí wa jíṣẹ́ fún wọn kí bàbá. àwa ò gbà ò poli wa kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ sún ẹ̀hàn ọrùn lọ́dọ̀ tí yín bì ẹ̀ẹ́tọ́ rìn ní tí wọ́n ń gbé wa lókè poli a ò lè súnlé mọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan oṣù kẹrin ní sì ti sunú gáràjì inú búkà ní í sùn tí ì lè lọlé lọ́sùn mọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ti dákẹ́ sára jù kò yẹ kó rí bẹ́ẹ̀ a fi yín jọyàwó díẹ̀ díẹ̀ gbádìí ẹ̀ kankan fún wa kí ló dé ẹ̀ sún ẹ̀hàn ọrùn dákẹ́ wọn ò bọ́lẹ̀ àwọn ọkùnrin wa náà ti kú sọ́ra wọn ò mọ nǹkan fẹ́ ṣe wọ́n ti wá bọ ayé bí ẹ̀mẹ́ta ìrí nǹkan ṣe sí kí ló dé sọ ní bàbá bá kúrò lókè ìfọ́nì fún yín ó ní kúrò fún yín ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ ṣeun báyìí ọlọ́run jẹ́ pẹ́ fún wa o ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ̀yin ọjà sàwá sí àánú òjò ní bàwá ẹjọ́ ẹjọ́ ti dákẹ́ sára àti ẹjọ́ bá wa yà sí kínní yìí àwọn tó nílẹ̀ tó nílẹ̀ tó nílẹ̀ fún wọn làwọn ẹkún wa tó bá ti dẹ̀ kọ́lẹ́sì ohun tá a febi panú sí kátó ọlọ́run tó sọ pé tọ̀ kékeré yìí ẹ̀ mọ́ gbé bẹ́ẹ̀ ọ̀ tí wàá fi wá lọ́kàn balẹ̀ lórí nǹkan tá a fi eh, oògùn wa ṣe kí ló dé ẹ ti dákẹ́ sára jù kí ló ṣe bí lùsákì náà kí ló wá dé ní sinmi mọ́ àwọn ọkọ wa lè lè sílé mọ́ àwọn ọmọdọmọ ọlọ́mọ àti wọn káàkiri àdúgbò ẹgbẹ́ sànù wa láti bẹ́ẹ̀ tà ọ̀sẹ̀ láti pè é àti wọ́n wá di sọ́kàtà lé wa báyìí o àti bẹ́ẹ̀ tà lé o ẹjọ́ Ọlọ́run jẹ fún wa o Ọlọ́run tẹbi ẹ bá gbà bí mo bọ ṣe rí ẹ wo àfù pọ́nì jẹfà lónìí tó ti jẹ́ tẹ bá ní ọgbà àdúgbò lọ́kẹ́ pọ́nì ní ìṣáájú kọ́ fọ́ sẹ́ẹ̀lì sí kò sẹ́ni tó fẹ́ rà á nígbà pápá owó pọ̀ ká dẹ́nẹ́lẹ́ni kalẹ̀ a lè sùn o àwọn kan wá gbé mo ti kú mo ti kú tọkọtọkọ kí ló dé igbó ti pọ̀ jù àwọn kan kí làwọn ń bọ̀ wá a ní rí wọn àwọn kan wá ní gbogbo ọmọ mo fi ń gbé ọkọ̀ mo fi ń gégi táwọn tó fi gégi tó bá tó fi ṣẹ́jú ó sì wọ̀ wá rìn ǹjẹ́ ẹ kọ́ rí bẹ́ẹ̀. gbogbo ohun tẹ́ ẹ sọ kò sí èébú ń rárá tẹ́lómi bá rò pé bóyá ẹ ti ń sọ báyìí jẹ́ tó bá ṣe wọ ọjọ́ wo lè gbà so gbogbo ohun tẹ́ ẹ sọ kódà bẹ́ẹ̀ bá sọ jù bẹ́ẹ̀ lọ àfaramọ́ ṣùgbọ́n n tó ń ṣẹlẹ̀ láàárọ̀ yìí tẹ́yìn náà fojú ara yín rí sí ọ yẹ kẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ ṣe ń rò ọ̀sẹ̀ tó wà pé ń bọ̀ wá síbi àbí àbámọ̀ pé ń bọ̀ ni ìbàdẹ́dílé apẹ́ kí ìjẹ́ bá ń bẹ̀ ọ̀dọ̀ mi ló wá. ọ̀rọ̀ yín ló ń sọ fún mi pé bò láti ṣe nǹkan yìí kí n múra ká máa lọ sílé la ń ariwo bá ní kankan wo tó ń ṣẹlẹ̀ ń ta lábá ní àwọn poli ni ìtẹ́ ṣe náà ó sì wọ́n ní rè bára atẹ́gùn táǹdì kẹ́ ó ti yá náà nìyẹn eléyìí ṣe yìí mo a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fẹ̀hónú hàn ṣùgbọ́n kì í ṣe pé ẹ̀hónú tẹ́ fi hàn la fi mọ̀ pé à ń jẹ yín la fi mọ̀ pé wàhálà ń bẹ àwa náà ò sùn àwo ní aago mẹ́rin lẹ́nì ní aago mẹ́rin nírọ̀lẹ́ ìní gbogbo àwọn bòròró tí ń bẹ ní àdúgbò yẹn a ti pè pàdé sí ọ̀dọ̀ DPO láàárọ̀ yìí a ní aago mẹ́rin nírọ̀lẹ́ yìí àsọkébòròró ló ń jí àwọn èèyàn gbé ṣùgbọ́n ibì kan náà ta ti bẹ̀rẹ̀ èyí tó sì hàn ni pé bòròró ń bẹ ní àdúgbò yín wọn ò sì jí kankan gbénú wọn èyí táwa náà ń fi ìkùnlùkùn lórí ẹ̀ nìyẹn tá a fi pe ìpàdé gbogbo wọn sí ọ̀dọ̀ DPO dojúmọ́ ni kábíyèsí ń bá wa sípàdé lórí ẹ̀ kódà kábíyèsí sọ fún wa pé olóyè tí wọ́n bá tún jiyàn gbé ládùúgbò rẹ̀ òun gbàlẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ so ta ló fẹ́ kí wọ́n gbàlẹ̀kẹ̀ lọ́rùn ọ̀dọ̀ apẹ́ẹ̀kì tí nǹkan yìí ti ń ṣẹlẹ̀ lọ́jọ́ sábà tó dọ̀ mí pé ìlẹ̀kẹ̀ yìí mo ṣe fi sọ́rùn ni gbàgì yìí dákun bó ló ṣe gbà mí tí kábíyèsí òfin ní gbà lọ́wọ́ òun agbára mi ọ̀ká kíní òun là ń sọ lọ́wọ́ òun là ń sọ lọ́wọ́ la fi ń gbọ́ ariwo ṣùgbọ́n ṣe rí ìtàdéwò ìwà fún òun ni wípé ká fi ẹ̀hónú hàn kí gbogbo àwa tí a jẹ́ olórí àmọ́ ń lọ a sì ń ṣèpàdé gbogbo ní tẹ́ fẹ́ gbọ́ lẹ́nu mi kì í ṣe ń tà lè sọ fún yín ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ètò ààbò a gbọ́dọ̀ sọ́ńtà tọ́lọ́ wọn tí a sọ fún àwọn tá à ń torí ẹ̀ ṣe wọ́n bẹ̀rẹ̀ ara báyìí àwọn tá à ń torí ẹ̀ plan wọn ẹjọ́ ẹ̀yìn náà gbogbo ẹ̀jọ́ mẹ́wé lọ́wọ́ yìí gbogbo aláǹgbá ló da kò délẹ̀ yìí èwo la mọ̀ tínú ṣé ará àtàlẹ́ wa jí ẹni tí wọn ò dámọ̀ gbé ìdí tí ìdí tí a fi gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ ohun tá a fẹ́ ṣe àbí gbèsè tá à ń gbé tá a fi gbọ́dọ̀ sọ fún yín nìyẹn ṣùgbọ́n ẹ gbà pé kábíyèsí ò sùn kábíyèsí òwò mo jẹ́ ń sọ fún yín bàbá Samson ó ti lọ mọ́ ń bẹ̀ yẹn kábíyèsí pa bàbá ká Samson láṣẹ pé kó kó àwọn ọmọ ẹ̀ sínú igbó ṣùgbọ́n kì í ṣe inú igbó ni wọ́n ti ń wá ń gbé yín gbogbo ibi tí wọ́n lè gbà láti ìlú míì wọ́ sí wánú Ṣakí gbogbo ẹ̀ láti dí wọn gbàbẹ̀ wọlé challenge yìí náà ni gbogbo àwọn tí ń jíra yín gbé ibẹ̀ ni wọ́n ń gbé ẹ̀yin náà wà lára yín tẹ́ ràn wá lọ́wọ́ àdúgbò yín ni wọ́n ń gbé ara yín ni wọ́n ń gbé information ọ̀dọ̀ yín ni wọ́n ti ń gbọ́ ẹlòmíì ó wí jàbùtẹ̀ ìyàwó mi ó fi ọkọ mi àbí ìyàwó mi yọ sọ̀rọ̀ jàbùtẹ̀ níbi tí ó yẹ kó sọ̀rọ̀ bóyá ń lọ sí Ìbàdàn àbí ń lọ síbì kan bòròbòròbòròbòrò ní mọ́tò so gbogbo eléyìí ẹ gbọ́dọ̀ ṣọ́ra. wọ́n rà pé adákẹ́ yẹn àdákẹ́ kódà tí máa wọn Fúlàní gbogbo la pè ẹ bí wọ́n bá ní ìpàdé ńbẹ̀ wọ́n láwọn Fúlàní rọ̀lẹ́ wọ́n gbé àwọn Fúlàní wọ́n ní wọ́n gbé kọjá ọ̀dọ̀ àwọn. tí ì bá rí bẹ́ẹ̀ wọ́n gbé nǹkan yìí àwọn àgbẹ̀kọ̀yà ti wọgbó wọ́n ti pa ọlọ́pàá lọ gé wọn lẹ́yìn lọ́wọ́ tó tún kí ni ṣẹlẹ̀ yẹn nínú ní agbódé wa yẹn níbẹ̀ ni wọ́n pa ni wọ́n gbàgbé mọ́. wọ́n pa wọ́n. so a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọlọ́run níjú lọ́wọ́ wáyé mọ́ èyí wọ́n sọ pé à ń gbọ́kàn lọ́kẹ́ nìkẹ́ táwọn oṣù gbé sí abẹ́ ẹ̀kọ́ lágbára ọlọ́run ẹ̀rí pé a ti sọ̀rọ̀ àti kábíyèsí láìpẹ́ ìwọ́n oko ìwọ́n oko ọ́fíìsì àmọ̀tẹ́kùn wa bẹ̀yẹn àwọn ọkọ̀ ńlá àwọn ti gbalé wọ́n ń ṣe ètò bí alága council ṣe máa sanwó ilé yẹn tí wọ́n wá kó àwọn àmọ̀tẹ́kùn wa ẹ ti gbọ́ ipa náà dákẹ́ lóòótọ́ gbogbo tẹ sọ́jọ́ bí èbú ni kì í ṣe èbú ẹni ń wò yẹn jẹ́ kíní kọ́mọ ẹni rẹ̀ àná ti mọ̀ bẹ́ẹ̀ kì í ṣe èbú àdákẹ́ ṣe é ti ṣe é gbọ́ àbẹ́ ẹ̀ gbọ́ ẹ̀yin ọmọ ìyá mi which way which way forward. Do? which way forward kí ló kàn ṣe bẹ́ẹ̀ gbọ́n lẹ́nu àwọn bàbá wa bí wọ́n ṣe ń sọ̀rọ̀ in the first place àwọn wo ni wọ́n ta ilẹ̀ fún bòròró ní Ṣakí àwọn wo ni wọ́n lísì ilẹ̀ fún Fúlàní ní Ṣakí wọn dẹ̀ talẹ̀ fún wọn wọn lísì ilẹ̀ fún wọn wọn talẹ̀ àbí wọn lísì ilẹ̀ fún wọn wọn talẹ̀ fún wọn àbí wọn bù wọn ni èwo nínú ẹ̀ ni wọ́n ṣe. tẹ́bá tẹ́bá ṣe flashback ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń wò mí tẹ́bá ṣe flashback nípa ọ̀rọ̀ Ṣakí láyé Buhari tó ní kí wọ́n lọ mú Sunday Adéyẹmọ pa ìgbà yẹn ni Ṣakí ń gbóná tí wọ́n invite àwọn Fúlàní wá sáàfin ọ̀kẹ́rẹ́ Ṣakí torí ẹ̀yin bàbá yà á ń sọ fún yín wípé tọmọdé ò bá bá ìtàn ẹ bá mi share fídíò yìí kó kọ́ everybody tọmọdé ò bá bá ìtàn ó máa bá àrọ́bá àrọ́bá òun ni bàbá ìtàn à ń sọ fún yín nígbà yẹn máa wá fídíò yẹn wá jáde tí máa ṣe mú wá ìwọ tó bá ti subscribe sí youtube channel ìtàtí bí a subscribe sí because mo máa mú fídíò yẹn wá fún yín níbi tí ọ̀kẹ́rẹ́ ṣákí tẹ́tí ń fi ẹlẹ́wù fáyí jẹ́ oyè ní àsìkò tí buhari ń fìtínà àwa ọmọ yín èmi ò ní mi ní differentiate ọba kan àwa ọmọ yín bàbá wa lèmi máa ń pè ń pè yín bàbá wa táìmù tí Buhari fi àjẹ wa tó ń fìtínà wa tó ń fòrò wa tó ń dà wá láàmú. sẹ́lú Rufai lẹ́yìn ti jọyè àbí kí ló rúkọ ẹ̀ yìí bá lóye Sunday Igboho èwo ló bá Ṣakí fi jọyè náà kí ló rúkọ ẹ̀ bá lóye Sunday Igboho èmi ò rántí o torí wọ́n ṣe mú fídíò ìwà fún mi sìn You know, you know, mi Buratai Buratai lẹ́tijọ́ yẹn ń gbà yẹn àbí kábíyèsí ó yẹ pé Buratai nìsín ṣáàdìsá lè jọmọ tí yín nígbà yẹn kó wà lọ́wọ́ lọ́wọ́ kí n máa fi ọ̀tá wa joyè náà mi béèrè lọ́wọ́ yín ni tó dáhùn obìnrin yẹn sọ ń sìn wọ́n ló ń jọ bí èébú ni àwọn gbà pé kò ń ṣe èébú ẹ má fi ṣòṣò má fi para náà ni. Ah, a ní sọ̀rọ̀ a má sọ̀rọ̀ mélòó ni Ṣakí sí Ìgbòho akọ́rawájúra wa lọ Sunday Ìgbòho kàn yín ju èmi lọ ṣùgbọ́n nílẹ̀ Yorùbá Sunday Ìgbòho bàbá tèmi ni as of today ẹ jọ àwọn tí wọ́n ti gbé tí wọ́n ti ta ilé tí wọ́n ti ta ọ̀nà. No tí wọ́n lọ kó tó fájínigbé tẹ bá wá stop ẹ̀ nísìn tí wọ́n jí àwọn èèyàn gbé mọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ ṣe máa dá ilé wọn padà fún un. no am I making sense ẹ̀yin tẹ́ ń wò mí sọ̀rọ̀ mi mú yẹ́ẹ̀sì àbí kò mú yẹ́ẹ̀sì ṣe máa dá ilé wọn padà fún wọn. wọ́n láwọn obìnrin náà ń jí gbé jù wọn lọ́n kó wọn sínú igbó wọ́n ń lọ́jọ́ mẹ́fà wọ́n ń lọ́sẹ̀ kan trauma tí wọ́n go through nínú igbó yẹn ṣe máa la ọpọlọ wọn ẹ máa kó trauma yẹn kúrò ńbẹ̀ ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ah, ẹ bẹ̀rù Ọlọ́run o ah, oh. kí ló dé kí la ṣe fún yín kí la ra ń gbá yín kí la gbà lọ́wọ́ yín ẹ wá ń ṣe wá bó ṣe wù yín àbí ṣé lásìkò tó ń gbóná bó ṣe ń gbóná yẹn ṣé ọba kan bí ọba kan rí lẹ̀ Ìgbò ṣé wọ́n bí ọba kan dáadáa nílẹ̀ Ìgbò kó lọ́ọ́ fi Fúlàní joyè ń gbà yín ṣùgbọ́n ẹ̀ ń gùn wá gàràgàrà ẹ̀ ṣe wá bó ṣe wù yín ẹ̀ ṣe bẹ́ẹ̀ pé kò sí ta máa ṣe àtòkú àtàyè wa ẹ̀yin lẹ́ni ẹ̀yin lẹ́lẹ́mí wa àbí kò tẹ́ ẹ̀ ṣe kọ́ yẹn ẹ̀ dẹ̀ dúró gbáǹkọ ẹ̀ ṣojú gbáǹkọ ni gbáǹkọ lẹ̀ ṣojú Buhari Buhari wa ó ti bọ́dà àárọ̀ oúnjẹ jẹ ebi ń pa anybody Buhari ti bọ́dà pamọ́ wa ọ̀tá ọ̀tọ́ ní ọ̀rẹ́ ọ̀tá mi ọ̀tá mi ni. ẹni tó ń bá àwa ọmọ yín ṣe ọ̀tá ẹ̀dẹ̀ yan lọ́rẹ̀. ẹ̀jẹ̀ báwo làwọn fúlàní ṣe dé Ṣakí? báwo bóyá bóyá lẹ́yìn táwọn fúlàní dé Ṣakí tán lẹ wá wò pé yẹ kẹ́ fi bùràtà ìjòyè àbí lẹ́yìn tẹ kó buratai tẹ fi buratai àbí yẹ́yẹ́lì rúfà ilẹ̀ fi joyè ni torí mi ò tiẹ̀ rántí bẹ́ẹ̀ ta ní fídíò yẹn lọ́wọ́ mo sì máa mú wá fún yín ṣe lẹ́yìn tẹ fi yẹ́yẹ́lì rúfà àbí buratai joyè tán ló káwọn fámìlì ẹ̀ wà ṣe pa àwọn tó bá tó bá gba ẹyọ kan nu wọn tó bá ń ṣe ṣúmẹ́kà tó bá yá tó bá gbà kan nu wọn tó ń ṣọdẹ tó bá yá á invite àbúrò ẹ̀ á máa ṣe ṣúmẹ́kà tó bá yá á invite ẹ̀gbọ́n yá máa ta sweet yá á máa ta kúlíkúlí ta everything lẹ́gbẹ̀ẹ́ yín tó bá yá invite alágbọ̀n tó bá yá ìmọ̀ arítọ́ọ̀kì olófìyò onípọ̀pọ̀ á tó dé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wá poníṣèrè wọ́n á occupy gbogbo yín lọ́wọ́ àwọn ará poli obìnrin ní gáràjì lòun lọ sùn iye tó bá sun gáràjì bó làwọn ọmọ sùn. it's just a question ìgbọ́n táwọn obìnrin sọ wọ́n láwọn kọ àwọn gan ti kú sára wọ́n kú tókótókó that is to tell you tí máa ń sọ pé kíní kan ẹpọ̀n ẹlẹ́mi máa wò pé eh, ah yorùbá wù yóò máa sọ̀sọ̀ kù this is reality àwọn kan ti kú tokótokó sọkọ tán jí ẹ tán jíyàn gbélẹ́gbẹ́ ìfara so wọ́n tẹ̀ tó ní dẹ́ẹ̀nì tí wọ́n ti ń pa èèyàn níbẹ̀ ẹ̀ tán yí pé tán fi orí ẹ̀ ránṣẹ́ sílùú ṣó o máa lè báyàwó ẹ̀sùn jọ́ kejì ṣáwọn ọmọ Ìgbò lè ṣe lè ṣáwọn ọba Ìgbò lè ṣe àwọn olóyè ilẹ̀ Ìgbò ṣó lè ṣe wẹ́ẹ́ kò sí wàhálà kábíyèsí ti pàṣẹ pé baálẹ̀ tó bá tún jíyàn gbé ládùúgbò ẹ̀ wọ́n á gbalẹ̀ kẹ̀ lọ́rùn ẹ̀ tó bá wá jí baálẹ̀ fún ara ẹ̀ gbé ńkọ́ <laughs> èmi kọ́ ni no taba because condition tẹ fún àwọn baálẹ̀ yẹn ẹ sọ pé condition yẹn ò ju ẹ̀mí wọn lọ no ṣebí wọ́n gbó dídí ọba ní gàngán ará àwọn ọba tí wọ́n pa sí títì náà ẹlòmíì tí wọ́n jí ẹlòmíì tí wọ́n jíyàwó ẹ̀gbẹ́ tí wọ́n tí wọ́n tí wọ́n pa àbí wọ́n jọ́kọ gbé tí wọ́n pa irun ní ìlú máa padà pa ẹlòmíì kò sẹ́lòmíì ò ní survive attack yẹn àwọn ọmọ ń kọjá rẹ̀ ọ̀nà ti dọmọ ọlọ́mọ kò sí wàhálà àkànníkà wa dúpẹ́ lọ́wọ́ yín ni sà kábíyèsí Ṣakí àníkà dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ọmọ wo ẹ fọwọ́ lẹ́rán o kẹ́ máa wò ẹ fọwọ́ lẹ́rán ẹ di ẹ̀kẹ́ yín mú báyìí kẹ́ máa wò lórí ètò kan ara ara òwò ń bọ̀ wá kan ara ẹ̀dẹ mélòó ni Ṣakí sì wò èmi tẹ̀ kúkú mọ̀ gbàdúrà kódà pé Ọ̀yọ́ ni Ṣakí Ọ̀yọ́ ni um, Ìgbòho àbí ìwọ Ọ̀ṣun state lòun sí wàhálà àwa náà wà níbí à ń wò yín à ń wò yín tó bá jí tálíkà tó máa jó lówó ọlọ́run ojoojúmọ́ ni mo máa ń sọ lórí péjì yorùbá wuyì lórúkọ tèmi mo ní ìyà tó ń jẹ tálíkà lọ́wọ́ ó wà ń jíìmù ni tó bá jíìmù tó fìtì tán ó máa padà jó lówó tó bá jẹ́ aráàlú tán tó ń gbé wọn tó ń ti talé tán wọ́n ti lẹ̀ fọ̀sẹ́ẹ̀lì mọ́lẹ̀ tá gbolé tán ah mo ti wà pé mo fẹ́ play bàbá tó ní wọ́n padà wọ́n padà jí kí lórúkọ ẹ̀ náà wọ́n jẹ́ aráàlú tán aráàlú ta ta gbogbo lé tán wọ́n <laughs> padà jí prominent àti elite náà àbí wọ́n ní jí wọn ni. so àlàyé agbọ́rọ̀ lẹ́nu ọba ọ̀kẹ́rẹ́ ṣákì ètò wọn ṣe lánàá on the fifteenth kó tó paráàlú yabò wọn lé on the sixteenth mm-hmm. tó bá ṣe ẹ ti tọ́ tọ́ǹpọ̀pù lórí ṣó yìí ṣe ti ṣí ẹ̀ ẹ ti ṣí ẹ̀ fáwọn èèyàn yín tí wọn kì í ṣará ṣákí bá a ṣe ìfọwọ́n sáwọn platforms yìí tó bá lè yàn ṣákí kí ètè pè wọ́n pé ẹ máa kó bọ̀ lẹ́kọ̀ọ́ èkó náà dẹ̀ safe bólú wá safe nílẹ̀ Yorùbá lọ́wọ́ ta wà yìí má ṣe ẹ sọ̀rọ̀ ẹ̀yin kọ́ mo fẹ́ pé o ẹ kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí bá wà. tó lọ bí ijọ́ méjì mẹ́ta sẹ́yìn kọ́lọ́ máa foríjì àwọn tó ti kú àwa táwa kù kí ni kọ́tà gbọ́dọ̀ máa ṣe láti máa kọlu gbogbo àìsàn tó lọ yìí. àwọn tó wà níbi ètò eh, ìlera wọ́n ní ká sọ fún wa wípé àwọn tá a bá ń jẹun tàná oúnjẹ tá a ti jẹ kù tẹ́lẹ̀ wọ́n tá a bá tún fẹ́ jẹ oúnjẹ káàrí dájú pé a tún oúnjẹ yẹn sí tó gbóná ká má di oúnjẹ tútù ẹ àwọn kan máa ń sọ pé ẹ̀bà tútù ẹ̀bà náà máa ń dùn jẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kó wọ̀ ká dẹ̀ máa kọ́fà oúnjẹ wa ẹ̀rí pé lásán fìfà yìí wọn làwọn ìbò ló máa ń fà bàbá rọ̀ wá pé kí gbogbo wa ra ògùn eku eku tó wá wà nílé kálukú wa ká tẹ̀ kọ́míṣọ̀ pé agẹ́rì ló tẹ̀. ogun làwọn rẹ̀ fáwọn ajínigbé. wọ́n tún wá ní pé covid protocol ká tún máa ṣe wọ́n rí dáhùn kan ti lo eh, mask ọ̀ọ́kì oh, ká máa fọwọ́ wa ní gbogbo ìgbà ká máa fọ dáadáa ẹ mọ̀ pé àwọn tá a nífẹ̀ẹ́ sí ká máa bọ́ra wa lọ́wọ́ tábà ìtú wọlé ẹ̀jẹ̀ ká fowó ànírà kúfà lágbára ọlọ́run ah, àwọn èèyàn tí wọ́n ń bá wa gbogbo nǹkan tẹ̀ ní gbòòrò la dẹ̀ ti gbọ́ àgbègbè ṣẹ̀tù yẹ ká gbé ó ti dá yín lójú bẹ́ẹ̀ àbí à ń fi dá yín lójú pé ìgbésẹ̀ tó yẹ ká gbé wọ́n ní kábíyèsí gbọ́ kó ti ṣe kéde kágbà àwọn oníṣẹ̀ṣe kágbà àwọn àfa kágbà àwọn kristẹni bá ní ti àdúrà pé ká bá ti ṣe gbogbo yẹn àrùn oníwọlé wá bá wa lágbára ọlọ́run a nígbàgbọ́ pé àrùn oníwọlé wá bá wa lẹ́ẹ̀kan sí ẹ̀kú jimá ìlú ẹ̀mí wa máa ṣe pọ̀lọpọ̀ ẹ ṣe púpọ̀. àṣẹ o ẹ bá wa ṣàṣẹ àná jimoh ní kábíyèsí sọ onílàsà fífà kí ló fa làsà fífà kí ló lè fa lassa fever àwọn wo náà gbé lassa fever wọlé ṣé kì í ṣe àwọn wèrè tí wọ́n ń dó màálùú ṣó fọ́nì ni gbogbo àwọn àwọn àwọn orí burúkú tí ò sí nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ wọ́n ti rú wọlé lassa fever sangan fever kíní kan fever ṣé kì í ṣe àwọn wèrè tí wọ́n ń dó màálùú dòkúdò tí wọ́n á dó màálùú tán tí wọ́n á tún fokó yẹn dún àwọn ọmọ míì nínú ìlú ọmọ tẹ́bi ń pa táwọn wèrè dẹ̀ ti tán ti ta màálùú wọ́n á fún wọn ṣé ń jìdí wọn á tó kó bọ̀ wọ́n dì ṣé ìṣe pé màálùú tán tán bá sùn táwọn èèyàn ń jẹ lóko lásà fìfà wọlé wọ́n lè ku lóko lásà fìfà wọlé eku kí gbogbo wèrè yìí tó dé tẹ tẹ bá gbóúnjẹ kalẹ̀ tó kú bá jẹ wọn ní àwọn kan máa ní kẹrẹ ẹnu eku yẹn dànù tẹ fọwọ́ bu ẹnu eku dànù àwọn kan ní tẹyẹ bá jẹ ẹnu eku a máa mọ máàsì <laughs> oh there was a country there was a country wọn tẹ bá ti jẹ ẹnu eku yẹn ẹ máa mọ máàsì dáadáa èmi dẹ̀ kórè rà mí bóyá torí ẹ̀ ni mi ṣe mọ máàsì ṣé ìdẹ mọ máàsì ṣẹ́nu èkúté lẹ̀ ń jẹ <laughs> now wọ́n ní kápá àwọn èkúté tọ́ba fáwọn yẹn ní sọ́ọ́lẹ̀ lásán jẹ àwọn wèrè tán wọlé jáwé yẹn wá gbé ńkọ́ bá mi ṣe fídíò ìkọ́ agùn jù Peter Abade ni o ẹtí ibi tá ti bára wa even olóyè ò lè sọ mọ wọn ò lè sọ tán wọn ò lè lanu délẹ̀ sọ wọn tó bẹ́ẹ̀ ni ẹ wo báwo ni lèmi ń jẹ́ if you are seeing this show for the first time I am the one and only Akálólú of Yoruba land Adáwọ̀nlẹ̀ Yorùbá ọmọjọmọ yòlóyè tí ò pé méjì Àbẹ̀ní ọmọ òṣèré pààrọ̀ ta ni ó pààrọ̀ ró àwà wọ́n máa pààrọ̀ wà Adéwájú federal government tán bá wá sáìn ní ọmọ Adéwájú Elédùmarè o that is to say wàá kú bí ninety nine times ninety nine times wàá kú bí ninety nine times ninety nine times ṣíọ kẹlẹbẹ tó if you have not subscribed to this YouTube channel ẹ jẹ́ àtẹ̀tẹ̀ subscribe button notification bell yín ẹ tẹ̀ sí all tó bá ti tẹ all tó bá ti mú wá ẹ máa rí èdè bá ti download tap tap send òun lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ẹ lọ́ọ́ bá mi download ẹ̀ pápápá kẹ́ promo code mi abiola tts kẹ́ lè gba bónọ́ọ̀sì lẹ́yìn yẹn ẹ̀yin tẹ́ bá ń wọkọ̀ tẹ̀ ń wáyà o ẹ kàn sí renis connect wọ́n báyàn wọkọ̀ báyàn wáyà wọ́n báyàn wá kọ̀ǹpá ní ọ̀ wọ́n á dẹ̀ ṣe bá gan check fún yín mi ò rí jù bẹ́ẹ̀ lọ bá ṣe ń lọ á jẹ́ kẹ́ máa gbọ́ àwọn tí wọ́n gbọ́n láwọn ń padà bọ̀ <laughs> àwọn baálé ọ̀bẹ ọ̀bẹ lùsì lẹ́kẹ̀ olóyè dẹ̀lẹ́mí náà o kábíyèsí ọ̀kẹ́rẹ́ ṣákì mò ń bọ̀ àjòyè lọ́dọ̀ yìí ilẹ̀kẹ̀ lọ́wọ́ ilẹ̀kẹ̀ lọ́rùn <sighs> ẹ wo ẹ súnmọ́jú see you my next one i love you thank you ẹ ṣe bá wa tẹ <laughs> ẹ bá mi tẹ pọ̀ bí lórí ṣó ìkẹ́ bá mi ṣí ẹ̀. I will see you I will see you bóyá later kí n má sọ pé tomorrow aládùúgbò kì í dọ̀là I love you dàbọ̀ ẹ ṣe bàyí gàrí o bàbá dàbọ̀ ah. kí ni màá fẹ́ kọ́ọ̀tì kọ́ọ̀tì jàre kọ́ọ̀tì next next show please next show for next show.